Hey, let's marry. Hey, eh? money, let's marry. Oh, let's marry. Lori Orison, let's marry. Funky, yeah, let's marry. Fine girl, let's marry. Jaja, let's marry. Lori Orison, let's marry. Two month package, let's marry. Swagger, let's marry. Eh, eh. láti máa rí lórí Orísun láti máa rí yẹ́sọ àṣà èdè ìgbáládùn ẹ̀fẹ̀ gbogbo ẹ̀ ló kún pápọ̀ sí amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín akínyìn o ṣàlàfíà lẹ́wà gbogbo ilé ńkọ́ Yusuf olùsọ lórúkọ tèmi aka funky girl funky ọmọ ẹlẹ́tọ̀gbà sí tó dùn tó kí tó yí bóbó báwo ni a dẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ ètò náà nìyẹn lóní pẹrẹwu láìsí wàhálà rárá àti rárá. ok fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti ru ara wọn pin wípé gbogbo ẹ̀ ò lè ṣe kí ni gbogbo ẹ̀ ò lè dùn nínú ọdún yìí kí bí rọra yín pín gbogbo ẹ̀ ò lè dùn fún yín ní ọdún yìí wọ́n ní wípé àpèmọ́ra ẹni báyìí òun ni tèmi dire okay 2022 was blah blah blah blah it wasn't moving so well gbogbo ẹ ṣe kí ni ó crumble bákan iṣẹ́ lọ báyìí gbogbo ẹ lọ báyìí ẹ wá rọra yín pin títí 2023 tó fi dé wá ní àà ah, ah, kò tí lè kò kò work kò dẹ̀ lè work mọ́ rárá àti rárá ẹ̀yin ará lé ẹ má ro ara yín pin torí pé kí ni à ah, ọlọ́run ọba tẹ rí lókè yẹn ó ń wo gbogbo èèyàn pátá àti pátá ó dẹ̀ ń pín ire ó ń pín ire olórin tó kọ kò ṣìnà ó ní áńgẹ́lì tó pín re ojú rẹ̀ dá o. <laughs> okay ó ní it's my time to shine and I surrender àpèmọ́ra ẹni òun ni tèmi jèrè ẹ jẹ́ ká máa sọ ohun tó dá síra wa ohun tó dá ohun mèremère èmi rèé o èmi rèé olówó ni mí o má rìn má yan fandafanda ni ẹ máa kí mi kẹ ẹ máa gẹ̀ mí èmi bí mo ṣe wà yí ẹyin tí Olódùmarè ni mí èmi tí mo ṣe wà mo fine èmi tí mo ṣe wà yí màmá ríre gbà tẹ bá lọ bá ire ni ọ̀tún ire ni kò sí ire ni gbogbo tí ẹ̀ ń sọ ìtẹ̀ ń sọ síra yín ó máa ṣe kí ni máa wá ó máa wá bá yín torí pé kí ni ẹ̀ ń ro ire ire sí ara yín tẹ́bọ́dẹ̀ ti ṣe ń ro ire yẹn ẹ máa gbé ìgbésẹ̀ torí pé kí ni áńgẹ́lì tó ń pínre kò ní pínre wá bá yín bí tẹ́ ti wà lórí kùsìṣíà tẹ́ ti ń wo tẹlifíṣàn láàárọ̀ wò lọ́sàn-án wò lálẹ́ ẹ̀ jáde èèyàn kan tó sọ pé orí ìrìn ni ire wà that person is not lying because it is true orí ìrìn yẹn gangan ni ire rẹ bí tẹ́ ti ń rìn lẹ́ẹ̀ma ti ní èèyàn kan tó máa ní ah ẹ́ eh? mi ò rí ẹ láti jẹta kíní kan dẹ̀ bàjẹ́ nílé mi máa bá mi fix ẹ̀ ẹ ti ríṣẹ́ nìyẹn àmọ́ ẹ jókòó sílé ẹlòmíì gan ò ní rò bóyá ẹ wà nílé torí pé kíni àkọ́kọ́ lọ wo ẹni tó wà nínú ṣọ́ọ̀bù ẹ̀ níta náà kó tó rò pé èèyàn kan wà nílé pé nǹkan kan ṣe lágbájá àbí kò ṣe tàmẹ̀dò so bẹ́ẹ̀ ti ṣe sọ pé áńgẹ́lì tó kiri ẹ̀yin náà work towards ire yẹn kẹ́ ṣe kí ni kẹ́ rẹ́dì láti ṣe iṣẹ́ wọ́n ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ó ṣe kí ni ó gbàgbé ó sì kò ń ṣe òwe tán fi ń ṣe kí tán fi ń ṣeré o ó ó ṣe kí ni ó dúró di bíbá òwe tó ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀dá ni. àmọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó tún sọ pé òun máa gbàgbé òṣì àmọ́ tó tún wá rora ẹ̀ pin kí ló tún kù fún irú èèyàn bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká rora wa pin rárá àti rárá ẹ jẹ́ ká believe pé twenty twenty three ó máa ṣe kíni ó máa ṣe ohun mèremère fún wa lágbára elédùnmarè àwa náà máa tún máa ṣe kíni a máa gbégbèsè pẹ̀lú àdúrà àgbégbèsè a ò ní ro ibi sí anybody àgbégbèsè a máa máa gbọ́ràn sí ọ̀gá wa lẹ́nu bá ṣe ń kọ́ṣẹ́ má jẹ́ ká kọ́ṣẹ́ áfùkà tó kàn lẹ̀ ẹ kọ́ṣẹ́ háàpù báyìí ọ̀gá sọ pé kẹ́ lọ bìkan báyìí ẹ ti bínú sọ̀gà ẹ ti kàn lẹ̀ no yẹ́ẹ̀ yìí ó nílò láti make sense àwa dẹ̀ la máa jẹ́ kó ṣe kí ni kó make sense fún ara wa alright akin lẹ́tọ̀ ètò ni akin àti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu náà nìyẹn bá ti ṣe máa ń ṣe ní gbogbogbà amadókè lọ́hùn a máa lọ fi ẹsẹ̀ rájò tí a bá padà dé àwọn tí mo fẹ́ sọ lónìí strictly women i'm gonna be talking to women àwọn ọ̀rọ̀ tí wọ́n máa tabá àwọn obìnrin wa nílé ni ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀ ẹ fẹ́ já sí ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ fẹsẹ̀ rájò tí a bá padà dé a máa stop obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí máa rìn máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn màá tún ṣapá gẹ́ngẹ́ yẹ́sọ èmi ni olùrànlọ́wọ́ ọkọ èmi ni èmi ni áńgẹ́lì ọkọ elédùnmarè ló yàn mí èmi nìyá kó wá ẹgbẹ́ mi mo fi gbogbo ara mo fi ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sí àṣìṣe kankan níṣẹ̀dá mi mo dúpẹ́ obìnrin rere ni mí yẹ́sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí obìnrin ló wà fún obìnrin ni wá apélọ́lá obìnrin ni wá a máa máa rìn bá a máa máa ṣoge nítorí àwa lóge kan àwa la lọ́ọ̀bù oge àwa lọ́lọ́ ń yọ ló ṣe gíní ló ń yọ̀ǹda oore fún. báwa tí wọ́n ń ṣoge lọ́tún tá à ń ṣoge lọ́sì irú oge wo là ń ṣe nílé láti jẹ́ kí ilé dùn irú ìgbìyànjú wo ni à ń ṣe láti jẹ́ kí àwọn ọkọ wa kan yanjú irú ìrànlọ́wọ́ wo là ń ṣe fún àwọn ọkọ wa tó máa fi dúró digbí ìrànlọ́wọ́ owó ìrànlọ́wọ́ ká máa tó nǹkan létòlétò so that kò ní sí wàhálà owó kan ò ṣe kinní kan ìkọ̀kan ò ṣe kinní kan. How do we help our husband financially? How do we grow our home financially? Ohun tí màá máa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí nìyẹn mo dè máa ń sọ tẹ́ bá dìbò sọ̀rọ̀ ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí o ah, ọmọ yẹn ni ó mo ní àwọn àgbààgbà ń bì kan tó yẹ pé tí wọ́n bá ti rí wọn báyìí tí ó ti sọ̀rọ̀ bí a ṣe lè tọ́jú ilé pẹ̀lú owó kọ́kùn kí obìnrin ṣe lè jẹ́ kí owó kó wà nínú ilé tó pé kò ní sí àná ọ̀nà tán àti gbogbo èso ti sọ̀rọ̀ nípa ẹ̀mí ní rárá o ẹ̀hẹ́n ìwọ náà sọ̀rọ̀ nípa ìyẹn náà kí ìwọ náà mú bẹ̀ wọ́n ṣe máa kọ́ bọ́ ṣe máa ń kọ́ mi ní wọ́n máa fún mi ní list thank you daddy thank you mommy mi lè darí kan lórí amóhùnmáwòrán wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà ìkíní ni pé a nílò obìnrin nílò láti ní budget fún ọdún yẹn that's a whole year budget obìnrin lè láti nílò láti gbáradì fún pé bọ́jẹ̀tì ti wà fún ọdún yìí kò sí pé ok bọ́jẹ̀tì yẹn ti máa wà nílẹ̀ nǹkan tí ò bá sí nínú bọ́jẹ̀tì yẹn à ní ṣe é o àtijọ́ mọ̀ ẹ ti máa sọ fọ́pọ́ yín pé this is the budget for twenty twenty three ẹ ní pick anyone out of this one ẹ dẹ̀ ní drop anyone into this one budget ti wà nílẹ̀ irú àwọn budget wo ó lè jẹ́ wípé oúnjẹ tẹ́ ẹ máa máa jẹ lóṣù lóṣù ẹ ti mọ iye tẹ́ ẹ máa máa rà ó kàn yẹ pé lọ́n ṣàánú nílẹ̀ nàìjíríà tí a wà yìí a ní a máa ná fifty thousand naira fún kíni fifty let's say one fifty thousand naira lóṣù lóṣù fún oúnjẹ by the time tá bá rí pé next month sí a lè ná one fifty yẹn mọ́ o a máa ná bí two fifty a máa ná bí three hundred àbí ká ná bí two hundred nǹkan kan ṣáà increase nǹkan kan so but tí bọ́jẹ̀tì bá wà lẹ̀ kò sí bó ṣe máa increase tó kò ní pọ̀ tó tí bọ́jẹ̀tì ò bá sílẹ̀ ẹ ti máa mọ iye tẹ́ ẹ máa máa fi ra oúnjẹ sílé lóṣù lóṣù pé sweetheart we're gonna be spending this every month because <laughs> we need to buy a house we need to buy a car car you know obìnrin ló máa ń ṣe eléyìí torí tá bá ní ọkùnrin la máa gbé gbogbo ẹ̀ lé lórí ọkùnrin máa lọ fi ṣe ọkùnrin òrà yé ọkùnrin mélòó náà lọkùnrin ṣèjú kó ṣiṣẹ́ kó wọlé lálẹ́ lọ kó sùn. ọ̀nì wọ́n ti sùn lọ́wọ́ rí nǹkan kan máa ń ti wọn obìnrin ló máa máa ṣe pé èló pa èló lèmi náà pa yẹ kó hàn ó yá bọ́jẹ̀tì rẹ̀ so ó ṣe pàtàkì ó ṣe kókó bọ́jẹ̀tì aṣọ fáwọn ọmọ ìyẹn náà ṣe pàtàkì ó ṣe kókó bọ́jẹ̀tì pé nǹkan tá a máa rà fún ọdún rèé bọ́jẹ̀tì pé nǹkan tá a máa rà fún ìta rèé bọ́jẹ̀tì pé gbogbo ẹ nílò láti wà létò létò létò pẹ̀lú gbogbo àwọn ayẹyẹ tó máa ń wá nínú ọdún wọ́n sì ní sebo tí mọ́ ẹlẹ́wà sàpọ́n pé torí last year ah àwọn family, kìíní ah wọ́n wọ white tán ṣe jáde báyìí ó ń kàn ní kó ṣe white let's say white fifty thousand naira per yard obìnrin tó rí ẹ bá pé obìnrin rere kò ní lọ sọ́fọ̀ ẹ pé pé fifty thousand naira per yard tó dẹ̀ mọ̀ pọ́kọ ẹ̀ ò nírú ẹ̀ bọ́ torí pé àwọn fámìlì kan wọ́n ṣe gbọ́ gbégbá thanksgiving gbà kan á wọrú aṣọ báyìí òun náà làwọn náà fẹ́ wọ̀ obìnrin tó rí ẹ máa ti pé máa ti mọ̀ wípé a lè ná ju fifty k àbí hundred k fún ayẹyẹ ti family kìíní kan ní mọ́ǹtì lọ ìyẹn ti dúró nìyẹn any other ex i love women that any other expenses any other pé owó kan wọ kò sí àyè ọmọ ní kò sí àyè yẹn hàn hundred k fún aṣọ yẹn in fact àti fún ríran òkè bóyá fún ríran ká fi twenty k kún ọ̀tọ́ bá ti ń kọjá yẹn eh, oh, mo ti ṣe kí ni mo ti yọ ọwọ́ mi ìyẹn náà pè ní budget mommy, um, my friend was wearing a big um, shoe and um, I asked the mom pé èló ni wọ́n ra bàtà fún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mọ́mí ọ̀rẹ́ mi ní um, àbàtà yẹn thirty five k ni mọ́mí ẹ̀ ò dé ní thirty five k ìyá tó lọ́pọlọ ti máa mọ̀ pé hey come I cannot come and satisfy you like that Yo, maybe next year but year yìí mo ti kọ budget pé the shoe I will buy for you fifteen k in fact let's say okay wọ́n wá gbé wọlé twenty k because that's your mommy's friend you know she's working in a eh, Casablanca industry she sees uh, eh, 30 eh, million naira every week you want to compare and contrast to me that i'm still hustler hammer hammer hustler hammer hammer hustler ẹ jẹ́ káwọn ọmọ yín mọ tẹ́ ẹ tó tẹ́ ẹ mo fi máa àwọn family mi mo ti mọ whatsapp ọmọ yẹn àwọn ọmọ ti mọ wọ́n ti mọ pé mommy hey mommy are you talking about mommy mommy will not pass that budget let me see the budget for our xmas cloth ah mommy increase it <laughs> you know i'm not you know i'm not wọ́n ti mọ̀ pé àwọn ò ní yọ kúrò ńbẹ̀ bó ṣe máa rí nìyẹn so obìnrin ló máa mọ bí gbogbo budget yẹn ṣe máa rí so that owó tí wọ́n fẹ́ ná nínú ọdún yẹn wọ́n á ná and throughout the year wọ́n á ná wọ́n á dẹ̀ tún ní àjẹṣẹ́kù. ibi tóbìnrin míì tún wá gbóná dé àwọn pati ah, àwọn pati ká máa máṣọ máṣọ lọ́tún máṣọ lọ́sì mélòó mélòó la fẹ́ mú mélòó mélòó la fẹ́ mú mélòó mélòó la fẹ́ ẹlòmíì gan aṣọ tó ní báyìí mi ò láṣọ bí ò da mi ò láṣọ ẹbí mi wọn má ní àbùsọlá ìwọdẹ ló ń sọ̀rọ̀ nípa family ìlò aṣọ ẹbí da bọ ṣé gbogbo aṣọ ẹbí náà lè máa máa rà ni. wọ́n ní ṣe bó o ti mọ ẹlẹ́wọ̀n àṣàpọ̀n aṣọ ẹbí mi ìtàn bá mú tí wọ́n bá mú ti tiẹ̀ tó bá wọ̀ gan wọ́n á mọ̀ pé à kò máa rọ o ó lè kú à tell me something wey i no fit do kó gẹ́gẹ́lé ẹ bí wọn pàpàpàpàpà máa lọ tú wọ́n ti mọ̀ pé ó ti dé nìyẹn you know wọ́n ní mọ̀ wípé o ṣe bó o ti mọ ni pé ah kò sí owó ilé owó ilé yìí ò yọ school fees ló bá lọ ẹ jẹ́ kí n wọ tèmi ní èmi tèmi ní gan one fifty ní ìtẹ́ mú three thousand ní. bó ti ṣe yẹ kó rí nìyẹn ó nílò láti ní budget. then obìnrin rere tó fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ grow financially kówó wà nínú ilé nínú budget yẹn lẹ ti máa mọ̀ wípé òkè o ọkọ mi o níyí ẹ̀ yìí o lóṣù lóṣù o ẹ̀yin lẹ máa máa gbowó ná àmì òkè eh, mi máa máa gbowó ná ẹ̀yin ẹ máa sanwó lékè mi máa gbowó ná owó oúnjẹ àmọ́ máa pín sí méjì ẹ ti mọ lẹ́wù bó ti ṣe máa máa lọ torí àfi tó bá jẹ́ pé bóyá ìsàn bílónìà bẹ́ẹ̀ bá ń ṣe bílónìà tẹ́ pé ó ń wọ́ọ̀kì ó ń wọ́ọ̀kì láìfọ ara ẹ̀ ni tẹ́ ẹ bá fi lè dá gbogbo ẹ̀ dá ọkùnrin yẹn báyìí ọrùn wọn máa lọ lókè lókè lógólógólógó dẹ̀ Are you sick no i'm not sick i'm not sick no bùkátà ti ṣe kíni ó ti bombard tóbìnrin rere tó fẹ́ kí ilé kó dùn kí owó tún wà nílé kí àjẹ ìjẹjẹ ṣẹ́kù láti ra nǹkan kan tó dáa kó wà wọ́n nílò láti ṣe kíni wọ́n nílò láti ní budget àti plan fún ọdún ó ní mo sọ pé obìnrin mi máa wò sùn pé ah màmá gbé electricity o electricity you know ah okay oh, you help me with that màmá gbé ilé o màmá gbé owó ilé o ok owó oúnjẹ ń kọ́ àdùn ah, wọ̀rì ọkọ lè ní à ah, máa sort yẹn out wọ́n ṣàmà at least ẹ̀yin náà ti àṣẹ ti mọ̀ pé budget yẹ yìí o ọkọ máa máa gbówó lé o ìmọ̀ eh, máa gbówó electricity o eh, owó oúnjẹ o àmọ́ máa jọ máa pín sí méjì o bó ti ṣe yẹ kó máa rí nìyẹn so that ìrẹ́pọ̀ àti wípé àjẹjẹ yẹ́rí irú bọ́jẹ̀tì báyìí lẹ́ẹ̀ máa ti mọ̀ wípé ah, ẹ máa máa rí nǹkan kan dá fún ilé tẹ̀ ń kọ́ ẹ máa máa rí nǹkan kan dá síbì kan pé òkè o à àwa náà o last last o a ti ń kó wọnú ilé wa kó ṣe pé a ti fi gbogbo owó a ti fi ṣe kí ni a ti fi jẹun lẹ́ẹ̀ma rẹ́ lòmí báyìí wọ́n kàn máa dán ni wọ́n ní ní mọ́tò ẹ máa expect kàn máa wa kàn máa kàn máa wa kinní kan wa gàn kàn máa kinní kan kinní kan kàn máa wa mọ́tò kinní wọ́n ní wa mọ́tò bọ̀yìn tí wọ́n ti gbé ilé nǹkan tó kọ́ lẹ́yìn náà bàrẹ̀ máa ní hey àwọn pípù yìí wọ́n ti ṣe oògùn owó àwọn pípù yìí wọ́n ti ṣe kinní kan wọ́n ní plan òun láì fara wọn ni so mọ́tò tẹ́ ẹ expect kán máa kán máa ṣe gbìngbìngbìn pé owó ẹyọ wọn ò ní ṣe wọn ò ní ṣe wọn kàn ra máa live low live low ẹ máa rí wọn nínú bọ́ọ̀sì ẹ máa rí wọn tó ṣe kínní ẹ má wulẹ̀ wò torí pé kínní tẹ́ bá rí nǹkan tó ti tie down pé wọ́n ti ṣe ìfọwọ́sowọ́pọ̀ láti kówó pamọ́ ẹ máa mọ̀ pé ah ilé ló dúró yìí so ẹ jẹ́ kí obìnrin rere kó ṣe kínní kó di ilé mú pẹ̀lú níná owó mo lérò pé ti ń learn mo lérò pé ti ń grab lọ́tún lọ́sì mọ́ mi mi máa ti wá ní ah, olúwa ó ṣe òǹtọ́ láwọn máa ṣe gan mi mọ́ báyìí bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. ẹ fún gbogbo àwọn kọ́mẹ̀ntì pátá àti pátá ẹ drop ẹ sí àtọ́rí tv lórí facebook àtọ́rí tv lórí twitter orí tv lórí instagram lọ́dọ̀ tèmi náà àti sue olúbùsọ̀lá ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ fi ẹsẹ̀ rájọ sí abápadà ní ètò wa ètò yìí akínyìn pẹ̀lú relationship tips a ṣì máa ṣe kí ń bọ̀. Yeah, mo lérò pé gbádùn orin yẹn a sì tẹ̀síwájú lórí ètò ètò yìí akínyìn o akínyìn nílé akínyìn lóko akínyìn lẹ́yìn òdì akínyìn lógbómọ̀ṣọ́ akínyìn nílàárọ̀ ògùn ìlú mi <laughs> akínyìn nìbàdàn akínyìn lẹ́kọ̀ọ́ èkó ilé èkó ajé akínyìn káàkiri àgbáláyé ní tẹ̀sí wò wá mo lérò pé gbádùn wa back to back so àsìkò tó láti kíni lọ́tún láti kíni lọ́sí gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín òun mo fẹ́ ṣe kíni òun fẹ́ dà sí ìta gbangba yẹn mo rí elégbà láti ọwọ́ Samad Samad láti Ìkẹjà wọ́n ní kí n bá wọn play ọmọ pẹ́ mo sáré fóun mi ṣàyè gbọ́mọ mẹ́fà lọ́lé Mr Money ò ṣe o èmi ọmọ pẹ́ o à à ẹ ẹ lè bọ̀ jẹ́ ẹ lè bọ̀ jẹ́ sẹ́ ẹ ẹ lè bọ̀ jẹ́ sẹ́ ẹ ẹ lè gà it, okay, I don't want to. Well, back on here, don't remember me. Say, <laughs> all right, so um, thank you very much. I really Àtúnwárí ẹlẹ́nàgbà láti ọwọ́ Kòrédé, Kòrédé láti Ilu Ìlọrin. Okay, when you kí n bá play. It's plenty, oh, all right. Okay, baby, travel. make you know Eh. Or it's not TV Ghana. All right, all right, all right a tún tẹ̀síwájú pẹ̀lú Bímpé láti ìlú Ìlọrin kí ni wọ́n sọ wọ́n ní orísun làgbà orísun lọ̀gá happy new year it's just happy new year happy new year nonsense two four seven mo tún rí ẹlẹ́nà gbà láti ọwọ́ baby j okay baby j ní kí a bá wọn kí dádì àwọn something travel out recently níbo náà wà lọ́wọ́ sọ wọ́n tún sorúkọ dádì wọn náà okay so um, a kí wọn wípé bọ́n ti ṣe lọ yẹn ire ìdùnnú àti àlàáfíà náà máa ṣe kí ni ni wọ́n máa máa bá pàdé níbẹ̀ wọ́n dẹ̀ máa wá mú yín last last mo sọ pé nàìjíríà lẹ́yìn wà lọ́wọ́ last last last last kò ní cast but <laughs> ẹ máa lọ síbi tó dáa ok so mo tún rí eléyìí náà gbà láti ọwọ́ kẹ́mi kẹ́mi láti ìlàró alright are you school ṣé school ẹ wà ní ìlàró kẹ́mi sọ wípé hey funky loving you okay loving you too. I love you Kemi I love you Kemi mo ti rí eléyìí náà gbà láti ọwọ́ ìṣọ̀kan ìṣọ̀kan ah ìṣọ̀kan yẹn wọ́n máa jọ bí ẹ̀dó you know but bí wọ́n ṣe sọ yẹn wọ́n ní orísun làgbà orísun. ee láti máa rí I love the song láti máa Hey, ee láti máa rí lórí orísun láti máa wọ́n love orin yẹn in fact tẹ bá rí dm báyìí orin yẹn kí n tẹ àmà kọ kí ká má lórin mi ṣé kí a má ní orin mi ok <laughs> alright so mo ti rí ilé náà gbà láti ọwọ́ bàṣepé bàṣepé alright bàṣepé láti ìlú Òṣogbo wọ́n ní ẹ bá mi kí oh wow I love this Yorùbá wọ́n ní ẹ bá mi kí mọ̀mọ́ mi mọ̀mọ́ rere bó ṣe kọ́ ni ẹ mọ̀mọ́ fi dọ́ọ̀tì mọ̀mọ́ rere mọ̀mọ́ dáadáa àkìkìtàn ìyá mi ìyá ni wúrà ìyá ni wúrà bàbá ni jígí jígí mi kò gbọ́dọ̀ fọ́ o jígí yéyé o jígí jígí yẹ́sọ ìyá ni wúrà ní tòótọ́ iṣẹ́ ribiribi lẹ ṣe yẹn láti kí ìyá yín thank you so much àtúrí eléyìí náà gbà láti ọwọ́ Jákàndé Jákàndé Jákàndé láti ìlú Ìlọrin kí ni wọ́n sọ wọ́n ní wípé Orísun làgbà Orísun lọ̀gá ẹ̀ ń dá mi lárayá jù tẹ̀síwájú <laughs> pẹ̀lú ìrìn àjò ẹ̀ okay I think I understand alright ẹ ṣe gan ni mo ti rí ẹlẹ́nà gbà láti ọwọ́ Kasali Kasali láti Ìbẹ̀jú Ìbẹ̀jú Lẹ́kì nǹkan tí Kasali sọ yẹn wà very very personal láwọn rí mi lára ọ̀dìbẹ̀yẹn well thank you <laughs> Maybe let's talk wọ́n káàkiri congratulations thank you thank you very much àtúrí eléyìí náà gbà láti ọwọ́ ṣadé ṣadé láti ìlú badagry kí ni ṣadé sọ wọ́n ní pé gbogbo ìgbà lẹ́ ń ṣe kí ni lẹ́ ń ṣe ribiribi lórí tẹlifíṣàn Orísun ẹ kúṣẹ́ happy new year fún gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ń dá wa lára yá nílé happy new year <laughs> happy new year ok mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bímbọ́ Bímbọ́ happy new year to you Busola happy birthday to you Busola saga four ah ja ja ẹ ṣì ń wish mi ok mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ Ṣayọ̀ Ṣayọ̀ láti bo Ṣayọ̀ láti Lekki yes so I love that area kí ni wọ́n sọ Ṣayọ̀ sọ wípé Orísun been keeping me company first time watching oh first time watching. Kelsey, go girl, go girl, go girl, go girl. ẹ má fi wá sílẹ̀ ẹ ṣáà máa wash ẹ máa wash ok mo máa ń sọ ní gbogbo ìgbà pé tẹ bá ní àwọn amọ̀ríkaná amọ̀ríkanadian amọ̀rí Peru tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ dé fún ọdún ẹ tune wọn ẹ get wọn connected sí Orísun tẹlifíṣàn kó ba lè máa gbọ́ àwọn Yorùbá àwọn fọ́nkì Yorùbá wọn ní mísẹ̀ you know tí máa ṣe ń fún wọn bákan ní this girl is funky I love this girl I love you too okay <laughs> fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ ẹ ti ń jealous pé wọn ti ẹ̀ka ti yín ẹ̀yin náà ẹ̀ drop ti yín Sorry. at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram then lọ́dọ̀ ti tèmi lórí instagram mi at Shesil Olúbùsọ́lá mo tún máa sọ ẹ má lọ sórí facebook ọmọ ní why don't you like it just leave me alone lórí um, instagram page mi at Shesil Olúbùsọ́lá ẹ drop gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín síbẹ̀ back to back ẹ jẹ́ ká dókè lọ́hùn ká tún lọ fi ẹsẹ̀ rajò should we go for um, is plenty láti ọwọ́ Burna Boy. Kèmí Travaye make you know dey ṣàlàyé. Hey, no dey ṣàlàyé because you dey Orisun TV. I'm born. <laughs> Cause he's blessed you. Ah, cha cha. Orisuwami your ah yes so on the track where you left though. I lérò pé ń gbádùn ara yín back to back pẹ̀lú funky girl funky oh, a little ẹlẹ́tọ̀gbà. alright nǹkan tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni wípé báwo ni ìyàwó rere ṣe lè tọ́jú ọkọ pẹ̀lú owó bọ́n ṣe lè manage ara wọn for the year kí gbogbo ẹ̀ bá lè set so that wọn ò ní run out of cash so that wọn ò ní ṣe kíni wọn ò ní ní ìjàmbá àìní owó lọ́wọ́ pẹ̀lú gbogbo tó tẹ̀ ń ṣẹlẹ̀ ní nàìjíríà kọ́lọ́ ṣe kíni kó ṣọ́ wa obìnrin nílò láti ṣe kíni láti ṣe àgbékalẹ̀ owó kan ní pàtó síbì kan fún emergency òun là ń pè ní emergency fund kọ́lọ̀ ń ṣàánú irú nǹkan báyìí amẹ́ríkà ni mo ń sábà mọ̀ ti tẹ̀lẹ̀ pẹ̀lú àwọn bíi ìlú òkè òkun àmọ́ a máa try náà ni àwọn náà máa ní emergency because wọ́n ní àní wọ́n ní owó yẹn lọ́wọ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ń gbówó wọn déédéé àmọ́ àwọn owó kan wà tó jẹ́ pé a nílò láti fi síbì kan òbí náà ló máa ń ṣe é a máa gbé pamọ́ síbì kan so that bí nǹkan kan bá ṣẹlẹ̀ a máa lè yọ nínú owó yẹn àdúrà tí máa gbà òun ni wípé wàhálà tó máa ṣẹlẹ̀ tá a fi máa lọ kówó tó yẹ ká fi ṣe nǹkan ká fi lọ kó síbòmí ọlọ́run ò ní jẹ́ ká rí rárá àti rárá ohun tí ọpọ́n tí wọ́n á tún sún kàn òun ni mo ń try láti gẹ̀ẹ́tì èdè yorùbá fún àmọ́ bóyá tí bá ti ṣe lọ lórí ètò ó máa wọlé ìyẹn ní insurance a nílò láti ní insurance ti ti ara wa ìyẹn ti health a nílò láti ṣe kí ni ká ní ìṣọ́ gbogbo ń ta ní pátá ní pátá ká má ba lè ní wàhálà ilé wa ní o ilẹ̀ ní o ọkọ̀ ní o tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ àwọn tá à ń sọ yìí àwọn náà máa dúró náà máa dúró ti ẹbí yẹn níwọ̀nba tán máa fi dúró ti ẹbí yẹn láti rí wípé gbogbo ohun tí wọ́n pàdánù wọ́n gbà padà lọ́lọ́kan òjọ̀kan tíyẹn bá wà níbẹ̀ kò ní sí wàhálà wípé à ọkọ̀ tán wà o ó ní ásídẹ́ǹtì o nǹkan kan ṣẹlẹ̀ sọ́kọ̀ ọkọ̀ lọ́nu ìyẹn ò ní ṣẹlẹ̀ àmọ́ tí gbogbo kinní ìbá ti wà níkàlẹ̀ tán ti ìṣọ́ lọ́lọ́kan òjọ̀kan tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn tá à ń sọ yìí ni wọ́n máa dìde láti ṣe kíni láti ṣe ìrànlọ́wọ́ fún ọkọ̀ náà láti gba ọkọ̀ náà padà bí a ti tún ọkọ̀ náà ṣe tílé náà bá ní ìjàmbá iná kò ní sí pé ọkàn sáré kiri pé ah, ẹ gbà mí o ẹ rà mí kalẹ̀ ilé mọ̀ tí jóná bó là ń kó lọ o ilé wa mọ̀ ní o kìnìkan kìnìkan àwọn iná ni wọ́n dìde wọ́n máa dìde níbi tán wà láti rí i pé à ah, ó ṣe ò ṣe o ilé ṣìṣe kí ni ó dúró re àbí kí wọ́n tún ṣe kí wọ́n tún kùn kí wọ́n ṣe gbogbo ẹ̀ kó ṣe rẹ́gí. ọkùnrin míì tó jẹ́ wípé ilé tó kọ́ tó fi gbogbo ẹ̀mí ẹ̀kọ́ tó gbogbo ọwọ́ kọ́ gbogbo owó tó ní owó gbogbo ẹ̀ pátápátá tó fi kọ́lé ilé yẹn ó jóná o ìgbà tí ilé yẹn jóná lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì òun ni àwọn tá à ń wí ìdé tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ya gbogbo ẹ̀ tí wọ́n ṣe oríṣiríṣi tí wọ́n ní okay we are going to fix this we are going to bẹ́ẹ̀ lọ́kọ́ bèèrè lọ́wọ́ ìyàwó pé ah wọ́n àdí sí fún bóló ti mọ̀ wọn ìyàwó ní ah ibẹ̀ ní kẹjọ́ kò sí èmi ti lọ bá wọn tí wọ́n mọ̀ ń ẹ̀pọ̀ èèyàn tí wọ́n mọ̀ ń ìṣọ̀ pé tí nǹkan kan báyìí bá ṣẹlẹ̀ ẹ̀ẹ́n kí ló fi ṣe mo máa ń sanwó ní oṣooṣù bóló sí rówó ah owó mi náà ni mo fi ń san ìgbà mi máa ń gbà lọ́wọ́ yín àmọ́ ẹ̀ mọ̀ wípé ohun tí mo fi ń ṣe nìyẹn ibẹ̀ ni ọkàn ẹ̀ ti mọ̀ wípé ìyàwó rere ni òun fẹ́ gbogbo nǹkan tá à ń sọ yìí nípa insure insuring ó nílò láti ṣe pàtàkì ṣe kókó nínú ìgbésí ayé family nípasẹ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn tá à ń wù iná máa dúró fún arábìnrin náà. mo dẹ̀ ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa bills àwọn nǹkan tá à ń ná ní gbogbo gbà gbogbo owó tí à ń ná gbogbo owó tí à ń ná gbogbo ohun tá a nílò láti kó pọ̀ tó ṣe pé ó pọn dandan a máa náwó lé lórí ni kò sí ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọkọ àti ìyàwó náà ló máa jọ ṣe papọ̀ pàápàá ìyàwó náà ló máa tún ṣe kí ni ló máa bẹ̀rẹ̀ torí ó máa ti mọ̀ wípé eléyìí o bàbá lágbájá la máa san eléyìí o èmi ni máa máa san ìyẹn o èmi ni máa máa san tí oníkálukú tó jẹ́jẹ́ wípé bóyá wọ́n ń ṣiṣẹ́ sálárì ni ẹ ti mọ̀ wípé bí tí ẹ bá wọlé lẹ́nìí tí tèmi náà wọlé lẹ́nìí jẹ́ àmọ́ bí a ṣe máa ṣe eléyìí máa bẹ́lẹ̀ lọ ìyẹn máa bá ìyẹn lọ sórí kékeré tó kù yìí àpín sí méjì ìyẹn ṣe lè yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti máa mọ̀ wípé ah kò sí pé lágbájá ń ṣe kan bì kankan alọ́kọ́wọ́ kan lẹ̀ ń kankan àyè yẹn ò yọ àyè tó bá yọ yọ àyè kankan àyè tí ò bá dẹ̀ yọ kò yọ náà nìyẹn yóò ní àyè tó lè yọ ni àyè ọpẹ́ yóò ní àyè <laughs> ọmọ ti rẹ́rìn lé pé ọmọ yìí ah ẹ ṣe mọ́ mi yóò ní àyè tó lè yọ òun ni àyè ọpẹ́ pé ó gbàṣọ okay a ṣe lè try àti ẹ̀ṣẹ̀ afford like aṣọ hundred k a máa kàn di ojú báyìí pé mm-hmm, presenter ni o ọmọ yẹn kan rí tèmi ro ah, wá ju yẹn lẹ̀ wọ́n ti wọ bí wọ́n ti wọ́n ti wọ bí two hundred ni yóò sì lè sàn but àwọn bùkátà kankan ní láti clear up so àyè yẹn ò yọ kò yọ nìyẹn wàá look elegant lọ sí event yẹn mm-hmm, mm-hmm. wọn bá wọ fifty billion tó bá ti ṣe make up yẹn ó ṣe rẹ́gí nìyẹn ìyàwó ló máa mọ gbogbo ilé ìṣe máa ṣe ẹ máa fi ìyàwó àtọkọ mi tó jẹ́ pé wọ́n ní owó yẹn lọ́wọ́ but ẹ ní rí wọn ní patí pẹ̀lú aṣọ tí gbogbo èèyàn wọ̀ tí wọ́n máa dá yàtọ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ṣèwádìí aṣọ yẹn lè má rí ibi tí ìyàwó yẹn ti máa mú aṣọ yẹn báyìí àwọn èèyàn máa bèrè pé we love your outfit ẹ máa máa gbọ́ àmọ́yé patí tí mo ti lọ tí mo ti lọ ṣiṣẹ́ ń bẹ̀ tí mo máa ní ah wow tí máa tún máa bèrè lọ́wọ́ wọn pé ah sir ma why you not wearing kí ló tẹ̀ wọ aṣọ tí gbogbo èèyàn wọ̀ ah, ẹ máa gbọ́kùnrin tán máa ní ìyàwó mi ni ó lọ́mọ specially ni I'm ni àmọ́ mommy. ṣe end fashion ni I just want to be unique mo kàn fẹ́ unique unique mi àtọkọ mi ni so ah, what's your unique bẹ́ẹ̀ làwọn èèyàn máa bá wọn pé ah, ibo you ti rà á irú obìnrin bẹ́ẹ̀ ti máa mọ̀ a ẹ mọ̀ ní ẹ̀jẹ̀ kan fifty billion Or mi kó ìtò oníwájà lọ máa lọ́nù ìdúmọ̀tà tí n bá mú ìtò fine tá a máa blink tí n blink blink family tó máa dúró báyìí tèmi náà máa dúró báyìí hmm. kí ni wọ́n tún máa béèrè pé next month tó máa ṣe báyìí ọ̀dọ̀ wa náà ti máa mú irú àwọn aṣọ bẹ́ẹ̀ yẹn. àwa obìnrin ìgbàlódé ó ní àwọn apps oríṣiríṣi àwọn application oríṣiríṣi tó wà lórí ìtàkùn ẹ̀rọ ayélujára wà lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ wípé a lè lò láti máa ṣe kíni láti máa wo gbogbo ń tá a ti ná àkọ́kọ́kọ́ síbẹ̀ à béèrè àsọyé tẹná ẹ̀yẹ́túbèrè lè àsọyé tẹtiná ní last month ẹ̀yẹ́túbèrè lè àwọn irú oríṣiríṣi ohun ìgbàlódé náà wà láti ṣe kíni láti fi láti fi ojú wa sí gbogbo ìná tí a ná pátá ní pátá ìyẹn expenditure a máa ṣe kí a máa ṣe kí a máa monitor ẹ̀ fún wa lọ́lọ́kan òjọ̀kan obìnrin tó dẹ̀ tún nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ lórí ọ̀rọ̀ pé ká máa tọ́jú ọkọ àti wípé kí a máa jẹ́ kí níná owó nínú ilé wa kó ṣe kí ni kó balance òun ni wípé ẹ lè fún ọkọ lówó kò sí ní tó burú mbẹ̀ láti wò sùnsùn pé à kí ló ń ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ lẹ́nu ibi iṣẹ́ kí ló ṣe kíní kan kíní kan ọ̀ owó kan máa ló ṣe kíní kan tẹ́ ẹ bá dẹ̀ ní owó yẹn ẹ lè fún ọkọ yẹn torí pé kí ni ẹ̀yin ti kọ bọ́jẹ̀tì lẹ̀ ẹ̀ẹ́dẹ̀nu tún fẹ́ yọ nínú ẹ̀rọ aṣọ àti tí wọ́n á ní ìlọ́wọ́ tó pé owó yẹn kò sí lára bọ́jẹ̀tì rárá àti rárá bẹ́ẹ̀ ni o ẹ lè ṣe kí ni ẹ lè fi fún ọkàn yẹn fún ìfọ̀kànbalẹ̀ a ní oríṣiríṣi àwọn kan tó jẹ́ pé project project project project project ni wọ́n máa ń ṣe ìyàwó wọn dẹ̀ ní èyí project àmọ́ ó ní owó lọ́wọ́ tó bá dẹ̀ ti tó time fún project tẹ̀mọ̀ tẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ ti ń ṣe project yẹn ẹ dẹ̀ ń rí gain nínú ẹ̀ ah project kan ti wà nílẹ̀ o àmà need like seven hundred k o àmà need like two million o àmà need like five million o tí wọ́n bu obìnrin yẹn dẹ̀ mọ̀ wípé ó ní owó yẹn lọ́wọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ọkọ ìyàwó àtúnṣe kí ni àtúngbìyànjú láti ran ọkọ lọ́kùnkè lọ́dà sí project yẹn o but within three months jẹ́ kí mi ọkọ rí owó mi náà o bó ti ṣe máa rí nìyẹn ìyẹn ni ìrànlọ́wọ́ irú nǹkan bẹ́ẹ̀ ń sin ọkọ yẹn òdúró lọ yọ nínú owó tán ti plan pé à àwọn fẹ́ lò níyẹ̀ ikán tún lọ yọ kò ní ṣẹlẹ̀ rárá àti rárá. tábà wá ń sọ̀rọ̀ nípa yíyáwó nínú ìgbéyàwó láti ran ara wa lọ́wọ́ yíyáwó náà ṣe pàtàkì ó ṣe kókó náà níwọ̀nba tiẹ̀ o àmọ́ ẹ mọ bí tẹ́ ẹ ti máa yá ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé láti ya àwọn ibi tá a ti máa yáwó mi ń gbà mí ẹ ẹ regret pé yáwó ń bẹ torí yóò máa máa every week àbí every day ni wọ́n máa gbọ́ pàpàpàpàpà eh, on the seventeenth of kìnìún kọ̀ọ̀kan nìkan you can come and knock uh, I will say you won't need money on the kìnìún kọ̀ọ̀kan wọ́n máa kà á fún yín báyìí ni ó dẹ̀ ní ipò mi tó jẹ́ pé wàhálà ò sí díẹ̀díẹ̀ náà ni but ipò náà ni wàhálà ò sí sí ó kọ̀ jẹ́ wípé ibi tá a bá máa yáwó tó máa fúnyàn ní rọrùn òun ni ká ṣe torí pé kí ni obìnrin mi lè ya owó fún ọkọ ẹ̀ láti ṣe kíni láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí ó bá ń ṣe yẹn náà ṣe pàtàkì ó ṣe kókó obìnrin rere tó fẹ́ ṣe kíni tó jẹ́ kí gbogbo ẹ̀ wá stable kí financial life kó ṣe kíni kó balance ọkùnrin míì iṣẹ́ tó ń ṣe torí kò sí owó lọ́wọ́ ẹ̀ kò lè fi kúrò ẹ̀ kò lè fi dàgbàsókè nínú iṣẹ́ yẹn ó máa jẹ́ kí ó jókòó sílé kó má ṣe nǹkan kan kí nǹkan kan máa wọ́ọ̀kì irú obìnrin bẹ́ẹ̀ sìn asá síwájú asá sẹ́yìn ó lè lọ yáwó lọ́wọ́ àwọn family member ó lè lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ ó lè lọ yáwó torí pé kí ni ọkọ ẹ̀ kó ṣáà ti ṣe kí ni kó ṣáà ti dìde máa padà sí ibi iṣẹ́ tó ń ṣe torí tó bá ti padà sí ibi iṣẹ́ tó ń ṣe ẹ̀yin náà ní lọ́wọ́ òun náà ní lọ́wọ́ gbogbo àṣekíni àwọnú ara wọn gbogbo àṣekíni adúróore so yíyáwó nínú ìgbéyàwó náà láti jẹ́ kí ọkọ kó dàgbà láti jẹ́ kí ilé kó dúró dáadáa nípa ọ̀rọ̀ owó kò ṣe owó yíyáwó náà ó ṣe pàtàkì àmọ́ ibi tá a ti máa wá ya òun gangan lèmi ò wá mọ̀ o ẹ ṣàjẹ́ ká ya níbi tí ó máa fún wa ní ìrọ̀rùn torí ẹlòmíì yá owó ó pàdánù ẹ̀mí rẹ̀ ẹlòmíì owó yíyá tó yá òun ló jẹ́ kó lọ pokùnso ẹlòmíì owó yíyá tó yá òun ló jẹ́ kó pàdánù gbogbo property tó ní pátá àti pátá ẹ jẹ́ ká mọ ibi tàbí yáwó tá bá dẹ̀ fẹ́ mọ tá bá dẹ̀ fẹ́ yáwó náà àbí tá bá ti yáwó náà ẹ jẹ́ kí owó yẹn kí a lò bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ so that tí gbogbo èrè owó yẹn bá jáde máa ní ah àyà owó àjèrè ayá owó àjèrè àníṣòwò ṣọ́ọ̀tì o níṣẹ́ la máa ṣòwò láti máa ṣe kí ni la máa máa jèrè obìnrin tó bá tún fẹ́ kí gbogbo ẹ̀ dúró re lórí ọ̀rọ̀ owó nínú ilé aṣekíni àtẹ̀ramọ́ṣẹ́ kò ní yọ̀lẹ kò ní yọ̀lẹ torí ó nílò láti ní iṣẹ́ ọwọ́ wọ́n ní iṣẹ́ ọwọ́ náà ṣe pàtàkì ó ṣe kókó nínú ayé ẹ̀dá iṣẹ́ ọwọ́ máa ń jẹ́ kéèyàn dúró ṣinṣinṣinṣinṣin ni ó máa ń jẹ́ kí èèyàn dúró ṣinṣinṣinṣin ni iṣẹ́ ọwọ́ ò ní jẹ́ kí gbogbo ẹ̀ kùtà lọ́wọ́ èèyàn bọ́ bá léèyàn kúrò nínú iṣẹ́ iṣẹ́ ọwọ́ ni next thing tó bá ní iṣẹ́ tán lè ní àtẹ́lẹwọ́ báyìí ènìyàn kì í ṣe kí ni kì í tán ni jẹ gbogbo ọ̀nà báyìí la lè tọ̀ láti jẹ́ kí ilé kó ṣe kí ni kó dúró dáadáa pẹ̀lú níná owó ìyẹn financially stable ìyẹn kí family wa financially stable. ọ̀rọ̀ àìmọ́ lórí pé ń gẹ̀ tẹ back to back ẹ̀dẹ̀ tí ń kọ́ sílẹ̀ ẹ̀dẹ̀ tí ń kọ́ ọgbọ́n kan tàbí òmíràn. ẹ wá bẹ́ẹ̀ béèrè ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan àti Orísun TV lórí Facebook Orísun TV lórí Twitter Orísun TV lórí Instagram láti ọ̀dọ̀ ti tèmi náà àti soup olúbùsọ̀lá lórí instagram page mi ẹ drop gbogbo comment yẹn àti fèrè sí ẹ back to back ẹlẹ́kadókè lọ́n ká lọ fẹsẹ̀ rájò sí abá padà dé a máa máa ṣe kíni a máa máa kásẹ̀tì ńlẹ̀ lónìí. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín akíyí o okay um, àtẹ̀ránṣẹ́ méjì gbòógì tí mo gbà ẹ tó wọnú akínyẹmí ara mi tí mo máa ṣe kí ni tí máa sọ̀rọ̀ lé lórí ní ṣókí òun rèé a rí um, Kasali láti ìlú Ìkòròdú tí wọ́n sọ fún mi wípé ìyàwó àwọn ọmọ ò ṣe iṣẹ́ kankan àwọn dẹ̀ ti sọ sọ sọ sọ sọ kódà gan àwọn dá wọn lókòwò lẹ́lẹ́ǹkíní àwọn dá wọn lókòwò lẹ́lẹ́ǹkejì lẹ́lẹ́ǹkẹta lẹ́lẹ́ǹkẹrin àmọ́ níṣe ni wọ́n ń jẹ ìgbárun pé kí ni káwọn ṣe sírú ìyàwó náà pé àwọn tiẹ̀ ti fẹ́ lé wọn kúrò nílé àmọ́ àwọn èèyàn náà ní pé kí àwọn máa lé ìyàwó wọn kúrò lé pé kí ni ìgbésẹ̀ tí àwọn máa gbé. irú nǹkan báyìí bóyá ẹ máa jáde síta gbangba láti pe àwọn àna wọn àwọn àna yín tí wọ́n bá ní ìyá ẹ lè lọ pé ẹ lè pè ìyá wọn tí wọ́n bá ní àwọn àna gidi lára èyí náà gbogbo wa náà lálànà gidi kọ́ lọ́n ṣàánú ọlọ́run jẹ́ ká rí wàhálà ẹ máa pè wọ́n ní tùbínùbí láti bá wọn sọ̀rọ̀ nípa gbogbo ìgbésẹ̀ tí ìyàwó yìí tí wọ́n ń gbé ẹ̀yin náà dẹ̀ máa tún pe ìyàwó yín lọ́lọ́kan òòjọ̀kan ẹ máa jẹ́ kán jẹ́ bá ń gbọ́ nǹkan tó ń pè wọ́n náà wọ̀n ni kẹjọ jókòó síwájú ara yín pé kí ló ṣẹlẹ̀ sígbà ìfihàn ìkíní run ìkejì run láì ṣe ó ṣe kìíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ìkẹta run ìkẹrin run kí ló ṣẹlẹ̀ kí ló fa gbogbo eléyìí àwọn náà máa lè sọ tó bá jẹ́ pé wọ́n nílò láti gbàdúrà ni pé kọ́ gbàdúrà tó bá dẹ̀ nílò láti kúrò ní sàkání ibi tí ṣọ́ọ̀bù yẹn wà kí wọ́n lọ síbòmíì ìyẹn náà ṣe pàtàkì ó ṣe kókó àmọ́ paríparí ẹ̀ òun ni wípé kí wọ́n pe àwọn ẹbí wọn kán bá wọn sọ̀rọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo lè fi ṣẹlẹ̀ lọ́tún lọ́sí ọ̀tọ̀ ni pé kẹ́dá wọn lóko nǹkan láwọn ò ṣe òyìn ọkàn ni màá ní ah ṣé ìyàwó yóò fẹ́ ṣiṣẹ́ ni àmọ́ sí ìtàn ṣe tí gbogbo ẹ̀ nínú tó ń jẹrun tó ń jẹrun tó ń jẹrun àdẹ́kẹ́ tún wò dáadáa ibi tí wọ́n náwó sí lẹ́yìn kí wọ́n tún wò ìyàwó yẹn dáadáa níbi tí wọ́n náwó sí lẹ́yìn torí pé kí ni Ah, àwọn ìyàwó mi mo mọ ìyàwó kan tó jẹ́ pé ó ń ta jewelry nǹkan tí àǹtí yẹn ń tà nìyẹn jewelry then wọ́n ní in tó bá nífẹ̀ẹ́ sí jù ni wàá máa tà tó táǹtì yẹn ṣe ń ta jewelry yẹn gbogbo ohun tó ń tà yẹn náà àwọn ọ̀nà tí wọ́n máa tún lò last last wọ́n máa lò sára lò lò lò lò tó jẹ́ pé àwọn èèyàn wá ń wo gbogbo ara wọn pé àṣé ah, kò ń ṣe èyí tí ẹ lò níjẹta lẹ́fẹ́ tà fún mi kò dẹ̀ sí ẹ̀yà arú ẹ̀ mọ́ títí tí wọ́n fi pàdánù gbogbo kọ́sítọ́mà irú nǹkan bẹ́ẹ̀ ó lè jẹ́ gbárùn torí pé kí ni nǹkan tí wọ́n ní ọ̀tọ̀ ni pé à ń tajà ó ní ìpamara fúnra wa láti lò láti showcase ó dẹ̀ ní ìtẹ́ pé a ní láti touch ìtẹ́ pé àwọn customers ni wọ́n máa ní so gbogbo àwọn ìpèníjà ká máa ṣe òwò yẹn náà máa ń wá lọ́lọ́kan ọ̀jọ̀kan tó lè jẹ́ kí òwò kó ṣe kí ni kó ṣe kí ni kó lọ àti wípé àwọn ọ̀rẹ́ míì máa wá yáwó lọ́tún máa wá yáwó lọ́sì ká tó rí ká tó wí ká tó fọ̀ owó náà ti ṣe kí ni ó ti lọ òwò ti ṣe kí ni ó ti dàrú so ẹ ní láti bá wọn sọ̀rọ̀ nítùbínú bíi pé àwọn náà yáwó lọ́wọ́ wọn àwọn náà wá ń gbowó lọ́wọ́ wọn ṣé wọn láìkì sàkánì ibi tán ti ṣiṣẹ́ yẹn tán ti ṣí ṣọ́ọ̀bù sí ni oríṣiríṣi àwọn ìbéèrè tí ẹ máa béèrè lọ́wọ́ wọn nìyẹn mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ Dàsọ́lá Dàsọ́lá láti Ìkẹjà Dàsọ́lá sọ wípé ọkọ àfẹ́sọ́nà òun níṣe ni ó fi òun sílẹ̀ ní twenty twenty two tẹ̀lé ọ̀rẹ́ òun gangan gangan tóun mú lọ síbẹ̀ ní twenty twenty two ó tún wá tẹ̀lé ọ̀rẹ́ òun gangan tí òun mú lọ sí ilé ẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì ń bẹ arákùnrin kódà gan òun àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti wọnú ara wọn tó jẹ́ pé òun tiẹ̀ ti ń rò pé wọ́n fẹ́ gbégbá ìgbéyàwó now Dasola ò nílò láti ṣe kíni láti ronú rárá àti rárá torí pé kíni ohun tó bá jẹ́ ti tiẹ̀ dandan ni kó ti jẹ́ ti tiẹ̀ kò sí wàhálà wípé ẹ fẹ́ jà nípa ẹ̀ àbí kí nǹkan kan ṣẹlẹ̀ torí pé kíni ọkùnrin tó bá nífẹ̀ẹ́ obìnrin kò ní fi obìnrin yẹn lẹ̀ fún obìnrin míì àmọye mọye mọye obìnrin ọkùnrin tó jẹ́ pé wọ́n ti rìn lọ tẹ̀lóbìnrin tẹ̀lóbìnrin tẹ̀lóbìnrin obìnrin tán fẹ́ yẹn gangan náà máa padà wá bá tọ́wọ́ dẹ̀ ti padà wá bá wọn ní fẹ́ mi mọ̀ wọn ní wojú obìnrin mi mọ̀ torí obìnrin tán fẹ́ náà fẹ́ ọkùnrin wọn mọ tí wọ́n ń ṣe o so ọkùnrin tó bá nífẹ̀ẹ́ kò ní fi ẹlẹ̀ lọ bá ọ̀rẹ́ ẹ rárá àti rárá tó bá dẹ̀ fi ẹ lọ bá ọ̀rẹ́ òun gangan ló máa ṣe bó ṣe máa padà tó ṣe máa bẹ̀bẹ̀ padà wá sínú ayé ẹ̀ kó ṣe pé wá lọ ṣúà kò ní padà wá mọ́ ìwọ náà wá ń tẹ̀lé no Dasola this year is gonna be a beautiful year for you twenty twenty three wàá dẹ̀ rí ọkọ ti tiẹ̀ tó fine tó sexy so mo fẹ́ kó ronú rárá àti rárá gbárùkù ti ṣẹ́ tó bá ti gbárùkù ti ṣe ibi tó ti ń ṣiṣẹ́ náà ni ọkùnrin máa ń láìkì hard working babes the hard working girl hard working beautiful girl ibẹ̀ ló ti máa rí ọkọ tuntun alálùbáríkà tí ọlọ́run máa fún ẹ alright mo lérò pé ẹ gbádùn gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ àti mo dáhùn ìbéèrè yẹn lọ́lọ́kan òjọ̀kan a ò mọ́tán àmọ́ elédùnmarè náà ṣe kí ni ni wọ́n ń fún wa ṣe gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ pátá ní pátá àtọ́rí sí mi lórí facebook àtọ́rí sí mi lórí twitter àtọ́rí sí mi lórí instagram ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí ọ̀dọ̀ tèmi náà àti yusuf olúbùsọ̀lá lórí instagram page gbogbo ìbéèrè yín pátá ní pátá ni máa ṣe ìdáhùn sí Yusuf Olúbùsọlá ni orúkọ ti tèmi akínyìn lẹ́tọ̀ káfíńre ìdùnnú àti àlàáfíà káfí pàdé nígbà mìíràn bye. Mwah, mwah.